lólùgbàlà tó lè gbanilà jésù nìkan lólùgbàlà tó lè gbanilà jésù nìkan lólùgbàlà tó lè gbanilà ọba wa ni kò fìyè fún o. jésù nìkan lólùgbàlà tó lè gbanilà ah. jésù nìkan lólùgbàlà tó lè gbanilà jésù nìkan lólùgbàlà tó lè gbanilà ọba wa ni mo fìyè fún o. ẹ̀ka hallelujah. Ah. lè gbanilà jésù nìkan lọ́lùgbàlà tó lè gbanilà jésù nìkan lọ́lùgbàlà tó lè gbanilà ọba wa ni mo fi yìn fún ọ. ọlọ́run mi ìyanu ìyanu akaka ti rí ká akaka ti rí ká ó ní pẹ̀lú ògo alùdẹ̀mùdẹ̀mù wòmíwòmí olórí aríran òjijì ọlá rẹ ìgbòjìgbòjìgbò aláìnípẹ̀kun àrágbére jèjì níbẹ̀ lóde ọ̀run alùgbàgbàgbà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 kan ń wò ọ́ wọn ò mọ̀ pé wọ́n ni ojú wọn fọ́ wọ́n tẹríba fúngi ọpọlọ wọn dàrú wọ́n bọlẹ̀ bọlẹ̀ ilẹ̀ tó dá láráyé ń bọ ilẹ̀ ògbò wọn ṣebíṣẹ́ rẹ ni aráyé ṣìnà wọ́n fàjẹ́ ṣèyá wọ́n kò ṣoṣe bàbá lọ́jọ́ ẹbọ pé kò ṣó mú wọn dájọ́ àjẹpẹ́dọ̀ síbẹ̀ lọ́jọ́ ogúndé wọ́n gbalẹ̀ aláwo ó ní fapẹ̀rán amúdàwọn àgbàlọ́ àpapín ìdáwó àṣepọ̀ ní ti wò lọ́jọ́ ogúndé ló ṣàdolúwa èmi mọ̀ ọ́ o ọlọ́run mi ṣe bí ìwọ ni olórí ogun ìwọ ni ìwọ ni ọ̀kan ṣoṣo ìkẹ̀rẹ̀. Jésù àwọn Haúsá wọn gbàjọ wọn jó fún Jésù ọmọ Ìgbò wọn gbàjọ wọn jó fún Jésù ọkùnrin lòóbì ayé yóò máa yìn ọ́. kò lè bàjẹ́ o kò lè bàjẹ́ o kò lè bàjẹ́ o kò Olúwa kò lè bàjẹ́ o ọjọ́ mo ti ń rògùn kò gbẹ́rí ọjọ́ mo ti rọ́ṣà kò má bẹ́ ọjọ́ mo ti rọrùn kò já lulẹ̀ iṣẹ́ olúwa ni. ṣíyábáni ṣíyábáni ṣíyábáni ráì ṣíyábáni ṣíyábáni ṣíyábáni ráì ó bá délé máa ṣètò ṣíyábáni ráì. ṣíyábáni ṣíyábáni ṣíyábáni ráì ṣíyábáni ṣíyábáni ṣíyábáni ráì. kupangi chima shecho shiabani rai shiabani shiabani shiabani rai shiabani shiabani shiabani rai kupangi chima shecho shiabani rai ina samu in yesu ya yada pé àkókò wákàtí àdúrà náà la dé yìí wákàtí àdúrà náà ti bẹ̀rẹ̀ báyìí ẹ jẹ́ ká ìfàjà ọ̀rẹ́ wa yòókù wákàtí kan péré náà la ní ẹ ká tètè ìfàjà àwọn èèyàn wọlé lu àbùkù wa. Oh, ilé kan wà fún mi nínú. No controversy, Jesus Christ is the Lord. No controversy, no controversy, no controversy, Jesus Christ is the Lord.

ọba tó ní gbogbo ipá àti gbogbo agbára ọba tí jẹ́ mọ́ mi ọba tí jẹ́ mọ́ mi mọ́ òmèmè tí mi yé tí mìíràn jìwójìwó kábíyèsí olódùmarè bàbá mi ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀ ọba tí pákúláyà tí lékú wọgbó ikú tí pa ikú àgbẹ̀ ọ̀gá ní wákàtí ọ̀wọ̀ yìí ọba mi tí kò lè pa bàbá mi tí àìsàn ò lè kọlù ọ̀kan ṣoṣo nínú àwọn ọ̀run tó ń gbénú ọ̀run fọhùn tí ilé ayé mì tìtìtìtì ọba tó fi ayé sí àpótí ìtìsẹ́ rẹ̀ tó fi inú ọ̀run ṣètẹ́ agbẹ́ngà ní wákàtí ọ̀wọ̀ yìí àjúbà yín ní wákàtí olódùmarè ọba tó ṣàánú fún wa tó kà wá yẹ mọ́ ọ̀kan nínú àwọn alààyè ọba tó fún aláǹfààní àti gbàdúà olúwa mà gbé ọ̀gá orí ọ̀fẹ́ àtàánú la rí gbà láti wà lórí ètò yìí yìí orí ọ̀fẹ́ àtàánú la rí gbà láti wà nínú àdúrà yìí lákòókò yìí ayérayé nínú àwọn ọ̀run o ẹ gba wa ẹ̀mí máa gbà yín wá ògo ni fún orúkọ yín lókè ọ̀run adúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ bàbá ọmọ ẹ̀mí mímọ́ ọlọ́run àánú ẹ o olùgbàlà ẹ o ayérayé ẹ ṣé o ọ̀gá ògo ẹ o òdáǹdè ẹ ṣé o ọba tí ń gbani ẹ ṣé o òní ni ọjọ́ kẹrin nínú nínú àádọ́ta ọjọ́ tá a fẹ́ lò níwájú yín láti gba àwẹ̀ àti àdúrà adúpẹ́pẹ́ kàwáyẹ̀ ọba àwọn ọbẹ̀ ṣé o òdáǹdí ẹ̀ máa ṣé o olùgbàlà mímọ́ ẹ ṣé olúwa ẹ gbọ́pẹ́ olúwa ẹ gbàyìn olúwa ẹ gbọ́pẹ́ olúwa ẹ gbàyìn bá a ṣe dórí ètò lónìí ẹ̀jẹ̀ jésù ó yá fọhùn níbi gbogbo níbi gbogbo tí wọ́n ti ń gbọ́ òun mi yìí ẹ̀jẹ̀ jésù jẹ́ kó fọhùn agbára jáde sínú ayé ẹnì kọ̀ọ̀kan ẹ̀jẹ̀ jésù kó fọhùn fún wa nínú àdúrà yìí àánú ọlọ́run o rọ̀jò kalẹ̀ rọ̀jò àánú rẹ lé wa lórí ní ìkórìtà àdúrà yìí lónìí kóògó kó jẹ́ ti orúkọ yín jésù kristi olúwa wa àmín gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ̀ ń gbọ́ mi àdúrà ti bẹ̀rẹ̀ nìyẹn ọyẹ ẹ̀jẹ̀ akọ́kọ́ máa dúpẹ́ níbikíbi tá a bá wà ká máa gbé ọlọ́run ga ká máa gbé orúkọ rẹ̀ ga ọ̀rọ̀ ọlọ́run wípé títóbi ni olúwa ó sì níyìn púpọ̀ púpọ̀ àwa má rí di tóbi rẹ̀ ẹ̀jẹ̀ agbé orúkọ rẹ̀ ga ẹ jẹ́ ká yin orúkọ rẹ̀ lógo ọba tó sọ ìwọ àti èmi ọba tí ó jẹ́ akú síwájú ọjọ́ òní ọba tí ó kan fẹ́ lòmíràn dípò rẹ̀ ọba tí ó kan fẹ́ lòmíràn dípò mi ọlọ́run tó mú wa wà láàyè wíwà láàyè wa agbára ọlọ́run ni agbára wa kọ́ ọlọ́run agbé ọ̀gá ẹ̀mí mẹ́ ṣe olúwa ṣe olúwa ṣe ẹ̀mẹ́ ṣe olùgbàlẹ̀ ṣe ọba àwọn ọba olúwa àwọn olúwa ọlọ́run àánú jésù olúwa wa. ẹ já lọ sínú ìwé orin dávidi orí karùnléní ọgọ́rùn-ún one oh five orin dávidi orí karùnléní ọgọrùn ún bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kínní ó ní ẹ fi ọpẹ́ fún olúwa ẹ pe orúkọ rẹ̀ ẹ fi iṣẹ́ rẹ̀ hàn nínú àwọn ènìyàn ẹ kọrin sí ẹ kọrin mímọ́ sí ẹ máa sọ̀rọ̀ iṣẹ́ ìyanu rẹ̀ gbogbo ẹ máa sọ̀rọ̀ ẹ máa ṣògo lé orúkọ rẹ̀ mímọ́ jẹ́ kí àyà àwọn tí ń wá olúwa kí ó yọ̀ ẹ máa wá olúwa àti ipa rẹ̀ ẹ máa wá ojú rẹ̀ nígbà gbogbo ẹ máa rántí iṣẹ́ ìyanu rẹ̀ tí ó ti ṣe iṣẹ́ àmì rẹ̀ ti àti ti ẹnu rẹ̀ ẹ jẹ́ ó àwọn iṣẹ́ tí Ọlọ́run ti ṣe àwọn iṣẹ́ tó ti ṣe fún wa sẹ́yìn àwọn ìṣẹ́gun tó ti fún wa sẹ́yìn àwọn ìtúsílẹ̀ tó ti fún wa sẹ́yìn ààbò tó ti fún wa sẹ́yìn ẹ jẹ́ ká gbé ọlọ́run ga káàtì ẹ̀kọ́kọ́ gbàgbé situation tá a wà iná ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àwọn ogun tí ọlọ́run ti ṣẹ́ fún wa ẹ jẹ́ ká yìn lógo fún oúnjẹ tá a rí jẹ ẹ jẹ́ ká yìn lógo fún aṣọ tí a rí wọ̀ ẹ jẹ́ ká yìn lógo pa à ń rí ilé ìjọsìn lọ ẹ jẹ́ ká yìn lógo wípé a lè sí bíbélì wa lè ká ẹ jẹ́ ká gbé ọlọ́run ga ẹ jẹ́ ká yìn ọlọ́run lógo wípé ala ẹnu wa ẹnu wa ṣe é sọ̀rọ̀ ẹ́ ala ojú wa ó ṣe é ríran ẹ jẹ́ ká yin ọlọ́run lógo bàbá ọmọ ṣe wọn olúwa ṣe o ọba àwọn ọba ṣe o olúwa ṣe o olúwa ṣe o olúwa ṣe o ó ní oúnjẹ o lè jẹ ẹ bẹ bá rántí orin tá a máa kọ nígbà tá a wà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó ní some have food but cannot eat some can eat but have no food We have food and we can eat. Glory be to you, O Lord. Some have eyes and cannot see. Some can see but can no, have no eyes. We have eyes and we can see. Glory be to you, O Lord. Some have mouth, they cannot talk. Say some can talk but have no mouth. Glo- we have mouth and we can talk glory be to you o lọ o ní ẹnu o lè fi sọ̀rọ̀ ẹlòmíì ní ẹnu kò lè fi sọ̀rọ̀ ẹlòmíì sì lè sọ̀rọ̀ ṣùgbọ́n kò ní ẹnu láti fi sọ ọ̀rọ̀ yẹn ó yẹ kó jẹ́ ìjìnlẹ̀ fún wa kò sí níbi tí ẹnu rẹ̀ ò gba ọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ tó lè sọ ó ń gbé níkùn ṣùgbọ́n kò lè wí jáde ẹ jẹ́ ká yin ọlọ́run lógo ó lè sọ̀rọ̀ ó lè gbé apá apá rẹ̀ ṣe é gbé ó lè ná ẹsẹ̀ ó lè mì ó lè mì sósì bàbá wo ò lè fò sókè ọjà gbé ọlọ́run ga ọlọ́run mi ẹ ṣé ọba àwọn bá gbé ọ̀gá olúwa gbé ọ̀gá ayérayé ẹ ṣé o ọlọ́run adúpẹ́ fún iṣẹ́ ìyanu tàná adúpẹ́ fún àdúrà tá a gbà lánàá àyìn ológo olódùmarè adúpẹ́ fún tá a gbà lọ́wọ́lọ́wọ́ yìí adúpẹ́ fún tá a gbà lọ́wọ́lọ́wọ́ yìí adúpẹ́ fún a tún gbà nínú ètò yìí lónìí àyìn ológo fún ìta gbà lọ́la ògo ni fún orúkọ lókè ọ̀run jésù olúwa wa a wà lọ síwájú tí àánú olúwa wẹ̀mí láwẹ̀mọ́ lónìí nínú àdúrà yìí jẹ́ kí n ráàánú gbà olúwa jẹ́ kí ìṣẹ̀dá mi ó gbóhùn àánú rẹ lónìí fàánú yanjú ọ̀rọ̀ mi ní ìkóríta tí mo wà yìí olúwa tú omi àánú rẹ lé mi lórí nínú àdúrà tòní ẹ̀mí mímọ́ o tú omi àánú lé mi lórí jẹ́ kí ìṣẹ̀dá ayé mi kó gbóhùn àánú rẹ ìṣẹ̀dá àwọn ọmọ mi kó gbóhùn àánú rẹ fàánú gbọ́ àdúrà mi nínú olónìí olúwa fàánú dá mi lóhùn olúwa má jẹ́ má jẹ́ gbàdúrà gbànú lónìí olúwa ṣàánú fún mi ẹ jẹ́ á sọ di àdúrà olúwa mo pọ̀ ọ́ mo wá síwájú ìtẹ́ àánú ọlọ́run alààyè wá ṣàánú fún mi olúwa mo bẹ̀bẹ̀ fún àánú ní wákàtí ọ̀wọ̀ yìí olúwa ṣàánú fún mi ẹ̀jẹ̀ jésù jẹ́ kó wẹ̀ mí mọ́ jẹ́ kí ẹ̀jẹ̀ jésù fọhùn fún mi ìkórìtà tí ọ̀tá ti ń dá mi lẹ́bi olúwa jẹ́ káàánú rẹ dá mi láre jẹ́ káàánú rẹ dá mi láre ṣẹ̀dá mi jó gbòhùn àánú rẹ̀ ṣẹ̀dá àwọn ọmọ mi jó gbòhùn àánú rẹ̀ ṣẹ̀dá aya mi jó gbòhùn àánú rẹ̀ olúwa fọhùn àánú jáde olúwa fọhùn àánú jáde olùdájẹ́ ra àánú gbà nínú àdúrà tòní olúwa ọlọ́run alààyè jẹ́ kí n ra àánú gbà ọba àwọn ọba jẹ́ kí n ra àánú gbà nínú àdúrà tòní ayérayé nínú àwọn ọ̀run olùdájẹ́ ra àánú gbà olúwa jẹ́ ra àánú gbà orúkọ jésù jẹ́ kí n ra àánú gbà jẹ́ káànú ọ̀fọ̀n fún mi olúwa jẹ́ káànú ọ̀fọ̀n fún mi olúwa jẹ́ káànú ọ̀fọ̀n fún mi ó bí àánú rẹ olúwa tulé mi lórí nínú àdúrà tòní ó bí àánú rẹ olúwa tulé mi lórí jẹ́ kí ìṣẹ̀dá mi ó gbóhùn àánú rẹ̀ olúwa ṣàánú fún mi fọ̀ mí láfọ̀ mọ́ wẹ̀ mí má tọkàn tara tẹ̀mí olúwa sọ mí di mímọ́ olúwa sọ mí di mímọ́ olúwa sọ mí di mímọ́ olúwa sọ mí di mímọ́ olúwa sọ mí di mímọ́ olúwa sọ mí di mímọ́ tú òróró àánú rẹ lé mi lórí jẹ́ kí ṣẹ̀dá àwọn ọmọ mi ó gbóhùn àánú rẹ ìdílé mi tí ó gbóhùn àánú rẹ olúwa ṣàánú mi nínú àdúrà tí mo gbà yìí jésù olúwa wa ẹ jẹ́ àgbàdua olúwa gbogbo ìjọ ọlọ́run tòótọ́ lórílẹ̀‐èdè àgbáyé olúwa fọ̀hún àánú jáde sórí àwọn ìjọ fọ̀hún àánú jáde sórí àwọn ìjọ fọ̀hún àánú jáde sí orílẹ̀-èdè tá a ti ń gbàdúrà yìí orílẹ̀-èdè olúwa fọ̀hún àánú sí i orílẹ̀-èdè nàìjíríà olúwa fọ̀n wàánú sí ẹ jẹ́ àgbàdua orúkọ jésù orúkọ jésù ọba àwọn ọba àgbàdua fún gbogbo ìjọ ọlọ́run tòótọ́ níbi tí wọ́n ti ń pe orúkọ jésù lótìtọ́ àti lódodo olúwa fọ̀n wàánú jáde gbogbo àwọn ọmọ ọlọ́run pátápátá jẹ́ ká yé wa ó gbòhùn àánú rẹ̀ olúwa tú omi àánú rẹ̀ lé gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run lórí àwọn ìjíṣẹ́ ọlọ́run tòótọ́ tí wọ́n ń pè ọ́ tọ̀sán tòru jẹ́ kí wọ́n gbòhùn àánú rẹ̀ olúwa mí mí sí àánú rẹ sí wa aṣọ àánú rẹ dáàbò wa olúwa orílẹ̀-èdè tá a wà yìí tú omi àánú rẹ lé orílẹ̀-èdè amẹ́ríkà lórí tú omi àánú rẹ lé orílẹ̀-èdè nàìjíríà lórí jẹ́ káànú ọ fọ̀hún jẹ́ káànú ọ fọ̀hún jẹ́ káànú ọ fọ̀hún olúwa jẹ́ káànú ọ fọ̀hún olúwa gbọ́ jésù kristi olúwa wa àwa gbàdúrà agbára àti àṣẹ tí àdúrà fi gbà agbára àṣẹ àti àdúrà fi jẹ́ tí ó fi jẹ́ fún mi òróró tí àdúrà ó fi jẹ́ fún mi olúwa tulé mi lórí ẹ̀mí mímá tulé mi lórí ẹ jẹ́ a gbàdúrà sí ọlọ́run orúkọ jésù orúkọ jésù agbára àti àṣẹ ètí àdúrà fi gbà olúwa tulé mi lórí ẹ̀mọ́ tulé mi lórí ayérayé tulé mi lórí àṣẹ tí àdúrà fi gbà ìmísí tí àdúrà fi gbà olúwa ọlọ́run alààyè tulé mi lórí agbára àti àṣẹ àdúrà tí àdúrà fi gbà ẹ̀mí mímọ́ o olúwa túlé mi lórí ayérayé túlé mi lórí olúwa túlé mi lórí olúwa túlé mi lórí olúwa túlé mi lórí olúwa túlé mi lórí olúwa túlé mi lórí olúwa túlé mi lórí olúwa túlé mi lórí olúwa túlé mi lórí tú àṣẹ àdúrà lé mi lórí agbára láti ọ̀run wá òróró láti ọ̀run wá olúwa túlé mi lórí jésù olúwa wa. ẹ á pé ọdún ní ọdún àyípadà ọ̀tun tí ògo já gbangba a sì ti ń gbàdúrà lórí ògo àbí bẹ́ẹ̀ kọ́ a tún fẹ́ lọ sí ìpele míì lónìí a fẹ́ gbàdúrà fún agbára ọlọ́run mẹ́ta kó wọnú ayé wa ìfòròyìn ọlọ́run ìfòròyìn ọlọ́run mẹ́ta kọ́lọ́ ń dúlé wa lórí ìfòròyìn àkọ́kọ́ ó ní ìfòròyìn àsìkí láti ọ̀run wá ìfòròyìn kejì ó ní ìfòròyìn ọba ìfòròyìn kẹta ó ní ìfòròyìn ti tayọ á wà á mú lẹ́sẹẹsẹ ẹ jẹ́ ká lọ sínú bíbélì ẹ jẹ́ ká sí ẹ jẹ́ sí bíbélì wa sí Genesis ìwé Genesis ẹ jẹ́ ká sí bíbélì wa sí ìwé Genesis orí ìkọkàndínlógójì Genesis chapter thirty nine chapter thirty nine a ó kà á láti ẹsẹ̀ kejì a ó kà á sí genesis genesis chapter thirty from verse two to four ó kà báyìí wípé olúwa sì wà pẹ̀lú joseph ó sì ṣe ó sì ṣe alásìkí ènìyàn ó sì wà ní ilé olúwa rẹ̀ ará íjíbítì náà olúwa rẹ̀ sì olúwa pẹ̀lú rẹ̀ àti pé olúwa mú ohun gbogbo tí ó ń ṣe dára lé ọwọ́ rẹ̀ joseph sì rí ojú rere lí ojú rẹ̀ òun sì sìn ó sì fi jẹ olórí ilé rẹ̀ àti ohun gbogbo tí ó ní òun lé fi lé e lọ́wọ́ ṣẹ́ni tí èèyàn bá ní òróró àsìkí lára tí àṣẹ àsìkí bá wà nú ayé ènìyàn tí àṣẹ àsìkí bá wà nú ayé ènìyàn èèyàn máa rí ojú rere bó wà ń bíṣẹ́ wàá rójú rere bó wà nú ilé wàá rójú rere ìlú tó dé tó mọ̀ èèyàn rí wàá rí èèyàn kan tó máa wá ràn ọ́ lọ́wọ́ aláàánú sá máa dìde fún ọ ni ní gbogbo ọ̀nà tí òróró àsìkí bá wà nú ayé ẹ ṣùgbọ́n tó bá ní òróró ìkórira lára ìyẹn náà ń pè lẹ́ran ìkórira ó ń kọjá lásán láìṣe ènìyàn wọ́n á sì máa pòṣé wọ́n á sì máa pòṣé bó mú àmọ̀ràn gidi wá wọ́n fẹnu tẹ́ńbẹ́lú ẹ̀ ni wọ́n yẹ̀yẹ́ ẹ̀ ni ìdí nìyí tó fi ní nílò òróró àsìkí ọlọ́run nínú ayé ẹ̀ òróró àsìkí ń bẹ lára Joseph kò síbi tó wà tí ọ̀jẹ́ fún ó wọnú ilé túbú ọ̀jẹ́ fún ó ní ilé àjèjì ọ̀jẹ́ fún òróró àsìkí òun ló gbé Joseph ẹni tí ò níwèé ìgbélú ẹrú wọ́n tún rà á ni o wọ́n rà á wọ́n dà ní iye kan wọ́n rà á ni o ó wá ẹni tó jẹ ọba ó di prime minister ní ìlú àjèjì láì campaign láì láì jẹ́ pé wọ́n dìbò látìgbà tí wọ́n ti jẹ́rú ẹ̀ lákòókò àtúngbọ́pẹ́ ẹlòmíì tún wọ́n kàn déédéé mú ẹlòmíì bẹ́ẹ̀ wọ́n gbàdúrà olúwa òróró àsìkí rẹ láti ọ̀run wá òróró ìṣerere láti ọ̀run wá olúwa túlẹ̀ mi lórí tọmọtọmọ olúwa túlé mi lórí tọmọtọmọ ẹ jẹ́ di àdúrà orúkọ jésù orúkọ jésù ọlọ́run ẹ̀mí mímọ́ òróró àsìkí láti ọ̀run wá òróró ìṣeré láti ọ̀run wá òróró ojúre láti ọ̀run wá ẹ̀mí mímọ́ ò túlé mi lórí túlé àwọn ọmọ mi lórí túlé aya mi lórí túlé mi lórí olúwa òróró àsìkí òróró ìṣerere òróró ìbùkún olúwa túlé mi lórí olúwa túlé mi lórí jésù kristi olúwa wa wàá tún gbàdúrà yẹn lẹ́ẹ̀kan sí i ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àwọn mìíràn pé ẹ táwọn jọ ń dajà ó ń ṣoògùn ẹ bọ́ bá ti ṣe kinní kan yóò ti wọ́n ọṣẹ kan yóò ti wọ́n mi kan síwájú ṣọ́ọ̀bù ẹ̀ wọ́n náà gbàdúrà gbàdúrà sómi kan wọ́n síwájú ṣọ́ọ̀bù ẹ̀ oníkọ́lọ́ nǹkan ta òru á sì kìlì ọ lórí <coughs> mo mèèyàn lọ́n kan tó yẹ pé òun náà ní ṣọ́ọ̀bù ńlá àdúrà náà ní sí gbà bí ọba ta ọjà rẹ̀ tán bí ọba ta ọjà rẹ̀ tán àwọn yòókù èta. E òróró àsìkí ni wọ́n wà àní kò tún sí nlé kò tún sí nlé àwọn tó tún wà tán dúró síwájú wọ́n tún mọ bá tajà rẹ̀ lẹ̀ wọ́n tún mọ pawó lẹ̀ dé òróró àsìkí láti ọ̀run wá nìyẹn àṣọ àwọn òróró agbágbá yìí yìí o àwọn òróró kan tí wọ́n máa sọ pé àwọn lọ ṣiṣẹ́ lórí sẹ́pẹ́ iṣẹ́ òkùnkùn wọn ṣe lé lórí àwọn lọ́fíńdà ibi tí wọ́n máa lọ fún yẹn tí wọ́n máa sọ pé ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ kan lé lórí àwọn yẹn kọ́ là ń wí o èyí tó gbàdúrà olú ọ̀rọ̀ ọlọ́run ó bá ọlọ́run sọ fúnra ẹ ọba ọlọ́run sọ òun náà là ń gbarú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó yẹ wàá gbàdúrà olúwa o òróró àsìkí rẹ agbára ìlọ́rọ̀ láti ọ̀run wá agbára rírí ṣe láti ọ̀run wá olúwa tulé mi lórí ẹ̀mí mímọ́ tulé mi lórí tọmọtọmọ ayérayé tulé mi lórí tọmọtọmọ ẹ jẹ́ àgbàládùn alẹ́ kan sí ẹ jẹ́ àgbàdùn àyẹn orúkọ jésù orúkọ jésù ọlọ́run ẹ̀mí mímọ́ mo képe ọ̀nù wákàtí ọ̀wọ̀ yìí òróró àsìkí òróró ojúrere òróró òróró ìṣerere láti ọ̀run wá olúwa tulémi lórí tulémi lórí tulémi lórí olúwa tulémi lórí tulémi lórí ọlọ́run ẹ̀mí mímọ́ olúwa tulémi lórí lónìí olúwa tulémi lórí lónìí olúwa tulémi lórí lónìí olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi tú òróró àánú rẹ lémi lórí òróró ìgbéga olúwa tulémi lórí jésù olúwa wa. you know ẹni tí ó gba òróró àsìkí tó bá pé ògoru ẹni bẹ́ẹ̀ wọ́n ti rì mọ́lẹ̀ òró àsìkí yẹn yóò gbé já gbangba yóò pè jáde níbi tí wọ́n fi pamọ́ sí tọ́ ẹ pé irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n bá fún un ní owó kékeré báyìí pé à fowó kékeré yìí o fi ṣe business o owó yìí ó sì di ńlá yóò sì di ọ̀rọ̀ ẹ sì mọ̀ pé ẹntì ẹntì òróró òróró ọlọ́run ò bá sí láyé ẹ̀ òróró àsìkí yìí ò sí láyé ẹ̀ bẹ́ẹ̀ gbé bílíọ̀nù fún yóò ṣe kúmọkùmọ ni kò ní rójú owó kò ní rójú èrè ṣùgbọ́n bíbí tó bá ní báyìí tí òróró ọlọ́run bá tì í tí agbára ọlọ́run bá tì lẹ́yìn lọ́wọ́ rẹ adínlámọ́ ọ lọ́wọ́ béèyàn gbéṣẹ́ ìránṣẹ́ gan kalẹ̀ tí òróró ọlọ́run bá tú léyàn lórí òróró àsìkí òróró mímọ̀ ṣe tó tú lé ọ lórí wọ́n á wò yí pé ọkàn ń ṣe ó sì ń ja ó sì ń jẹ́ fún bẹ́ẹ̀ ló tẹ̀ mọ́ máa jẹ́ fún ẹ wàá tún gbàdúrà yẹn lẹ́ẹ̀kan sí olúwa o òróró àsìkí láti ọ̀run wá òróró ìṣeré láti ọ̀run wá olúwa dálé mi lórí òróró agbára òróró agbára mímọ́ ṣe olúwa tulé mi lórí ẹ̀mọ́ tulé mi lórí ẹ̀jẹ̀ àsọdí àdúrà orúkọ jésù orúkọ jésù mo tún gbàdúrà ní wákàtí ọ̀wọ́ yìí òróró àsìkí rẹ láti ọ̀run wá òróró ìbùkún láti ọ̀run wá òróró ìgbéga láti ọ̀run wá olúwa tulé mi lórí ẹ̀mọ́ tulé mi lórí olúwa tulé mi lórí ayérayé tulé mi lórí olúwa tulé mi lórí ẹ̀mí mímọ́ tulé mi lórí olúwa tulé mi lórí olúwa túlé mi lórí olúwa túlé mi lórí ayérayé nínú àwọn ọ̀run olúwa túlé mi lórí olúwa túlé mi lórí ọba àwọn ọba olúwa lórí jésù olúwa tá a <clears throat> bá ń pè ní tá a bá sọ pa òróró à ń sọ nípa òróró agbára kì í ṣe àwọn òróró tá a fojú rí èyí tá à ń pè tí ọlọ́run fúnra rẹ̀ tó dá léèyàn lórí ọlọ́run á sì da òróró yẹn lé ẹ lórí wọ́n gan wàá mọ̀ wípé ọlọ́run tú òróró agbára lé ọ lórí èyí tá a fẹ́ gbà sí olúwa òróró ọba ẹnìkan sọ ẹlòmíràn abirẹ pé àṣẹ mo fẹ́ ọ̀ṣọ́ba máa ń pé méjì lórí ìtẹ́ kí ni jésù ní ọ̀rọ̀ ọlọ́run sọ ó ní we are we are prince and king to God a jẹ́ ọba ọlọ́run ló fi wá jẹ́ ọba ńlá fi ń pe jésù kristi ní ọba àwọn ọba jésù ní ọba tiwa ó ní we are royal priesthood a jẹ́ orílẹ̀ a jẹ́ ènìyàn ọ̀tọ̀ a jẹ́ ènìyàn ọ̀tọ̀ àwọn èèyàn tí a yàn ẹni tí a yàn tí kì í kàn ṣe èèyàn lásán tí èsọwọ́ tí èsọwọ́ yẹpẹrẹ ni wọ́n kí wọ́n ló dé tí wọ́n fọwọ́ yẹpẹrẹ.